إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة صبت الله الله سبحانه اللي بيوتي في عمل بيوتي تعب على سيدك وعيلك ibi tí ọjọ́ kẹta nínú òfin ọdún làwọn ilé ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlẹ́ni ogójì ìlújọ èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. من تسواج ترى كتاب الجامع بيان العلم وفضله فجد أبي عمر بن عبد البر رحمه الله تعالى هذه تسواج ترى وأنا يتقفي أكسن على يميما ثلاثة وعفميما فجد أبي عمر بن عبد البر رحمه الله تعالى awa wà ní abẹ́ àwọn èyí tó ṣe yí pé ó ní í ṣe pẹ̀lú olùkọ́ àti akẹ́kọ̀ọ́ eléyìí tí a tún mú lẹ́nu náà lèyí tí ó ń jẹ́ tẹ̀gbẹ́ kìíní kejì náà torí pé ìdí tó tí ó mú un bẹ́ẹ̀ وقد أعطى في جلالوني هنا رفيع الخليل بن أحمد قصى أنا اجعل تعليمة دراسة لك يقى إمارة في مقايا بيك لأنه نمطمة ما جاك وفونا اجعل من دراسة لعالم تنزيل عالم ليس عندك بك أنا máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú olùmọ̀ <clears throat> jẹ́ kó jẹ́ ìtanijí fún un tó ṣe yí pé kò sí lọ́dọ̀ rẹ̀. ẹni jẹ́ kí mọ̀ pọ̀ pẹ̀lú àníyàn pé wọ́n kọ́ ìmọ̀ ọwọ́ tún jẹ́ ó kéré pẹ̀lú àníyàn pọ̀ fẹ́ ha orí kò sáǹfà ní bí nǹkan tó pé yẹn kọ́ ìmọ̀ tí yẹn gbàgbé inú ìgbà wa mi fi wọn gbẹgbà wa látọ̀dọ̀ àfàwà alkhalil ibn ahmed. أقل من الكتب اللي تحفظوا وأكثروا منها لتعلموا. أها. أنا ترى تذكر ẹjọ́ mọ níbà gbọ́dọ̀ máa kó tíráàkì rẹpẹtẹ wọ́n lè mi máa ń sọ nípa àwọn ọmọ tó ń lọ sí skul tó ṣe pé àwọn sẹ́kàndà pé ìgbẹ́dẹ bá dá ọkọ̀ kò sí lẹ́yìn ọmọ tí wàá sì jọ ọmọ kékeré lọ wọ́n lè ní ọ́bjẹ́tì mẹ́ẹ̀ẹ́dógún ní nǹkan ẹ̀dákùnbó ni ó sì rẹ́ ti gbogbo àwọn ilé ọyọ sílẹ̀ akáyọ̀ rẹ̀ ti fẹ́ tó ẹ jẹ́ kí tíra kéré lè ta fàzú kẹfì lè ha sórí ẹ rẹ̀ jẹ́ kí ń tẹ́ bá ẹ tún jẹ́ kí tíra ọ̀pọ̀ bákan náà lè ta ìlàmú tó àìfẹ́fẹ́ kọ́ lásán àìfọ́rọ̀ kíkọ́ fẹ́fẹ́ nímọ̀ nípa ẹ̀ lè pọ̀ ṣùgbọ́n lè ha kó fi má sálọ òbí ayọ̀pẹ̀ lè máa lọ nínú ìgbésí ayé ẹ̀jẹ̀ kò kéré wọn làfà tó sọ wípé. إذا أردت أن تكون عالما فاقصد بفن الحكم من العلم وإن أردت أن تكون أدبيا أديبا وإن أردت أن تكون أديبا فخذ من كل شيء حسنا أحسنا ó ní àfáà tó sọ pé tó bá fẹ́ di olùmọ̀ فاقصد لفن الحفظ من العلم ها يعني به وعن وطوص وإلى إيحاء nínú mímọ̀ tọ́wọ́ ajá sí kan fẹ́ di hadith ẹni tó di ẹlẹ́kọ̀ọ́ fákòsì ní kò lè ṣe ìdí àtàlà nínú gbogbo ohun kó mu nínú gbogbo ohun kó mu nù mọ̀ lọ́wọ́ mú ìtọ́ bá da jù nínú gbogbo ẹ̀ má fi kẹ́lẹ̀ bí wàá yàn ní pọ́sì bàbá fẹ́ di adib wọ́n nínú tí afáwa àyíṣà bin sa'id al látọ̀rọ̀ bin musa ọmọgbọ́n ahmed nabil al-sọ̀nsàrọ́ni يقول الموضوع علي بن عبد tóun náà sọ pé mo gbọ́ àbàràǹbẹ́ ìtìkọ́sùn mùsùlùmí àfáà yẹn sọ báyìí pé máa ná sọ̀rọ̀ di rọ́jòlin rọ́jòlin kọ́tún وكان مفننا في العلوم إلا غلب غلب ẹnìkan kí wọn bá mi fọ ojú mi tó rọrọ rí tó sì já sí pé ní dáwì mọ̀fánìna ilẹ̀ ọdún oríṣiríṣi ìmọ̀ lọ́kọ́ lọ́mọ ilẹ̀ ọ̀làtò àyàfi kí n borí rẹ̀ bó ṣe ẹgbẹ́ nìkan ọba mi fọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ ìtọ́jú ọdún fani wà áhìlì tó yẹ pé mà yọ kánà lọ́mọ ilẹ̀ ọ̀làbani àfi kó borí mi sí ẹ̀yìn níbi níbi ìmọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ tàfásùsù ní ẹbí pẹ́ẹ́ tí wọ́n sọ pé kí ni ẹnìyẹn lọ kọ́lé ẹ̀kọ́ àtúntí pẹ́. ọ̀dọ́mọdé wọn fẹ́ fẹ́ gbémọ̀ ẹ̀yọ̀ kan ló ń kọ́ ṣe ẹ̀ táwọn bá jọ kó yọ fẹ́yìn òun fẹ́lẹ́. ṣùgbọ́n ẹni tó ṣe pé oríṣiríṣi ìmọ̀ lọ́kọ́ táwọn abẹ́ bá jọ sọ́jọ́ ajá jọ iye ohun tí ń bẹ lórí wa wò àbá ní fẹ̀yìn rẹ̀ tẹ́lẹ̀ ibi tọ́rọ̀ tàkọ́sù tó ti wọlé nìyẹn wọ́n bá lẹ́nìkan e wà ní college of education wọ́n sọ yìí pé canada houses rẹ̀ wọ́n lè ló ṣe ṣẹ̀rí àbí wọ́n sọ islamic so ìmọ̀lẹ̀ ẹ̀kẹ́ tí wọ́n sọ pé òun náà ló ní náírà òun náà ló ní adam òun náà ló ní àbá yóò yí tó pé ayé sí yẹn ẹ̀wọ̀n àwọn tó máa ń lọ ilé rẹ̀ ẹlòmíì ó jẹ́ màá sì ló máa mú ẹlòmíì òyìnbó yẹn ní ọ̀sán dáadáa. ìmọ̀ yóò lè dá sáwọn yòókù wọn. ẹ̀rí pé gbogbo àwọn kìíní àwọn ti pín inú ìlànà àwọn àtìgbà àdéhùn. torí ayégbé tó bá jẹ́ dókítà tó bá ní gbogbo nǹkan lòun náà yọ̀pọ̀ àwọn èèyàn. wọ́n nílẹ̀ ìkànnì ọ̀mọ́ wọn àtò ewu. wọ́n ó tún máa ṣe ọ̀pẹ́rẹ́ ni wọ́n máa la fún àwọn èèyàn wọ́n sì máa dọ́jú onírànràn àìsàn ọ̀kẹ́ ọ̀padà yíwọ́ ìbáyìí ọ̀kẹ́ ni máa ń da àwọn èèyàn láàmú èmi dókítà ni gbogbo ẹ̀ náà ni ẹ wá sọ́dọ̀ rẹ̀ òun wá padà wá sọ ẹni tí aláìsàn di aláìsàn jẹ́ nǹkan tí ò ní ìdí ogun wọ́n kàn rí fẹ́sìtì gan sára rẹ̀ gbóná ní malaria ó lè má jẹ́bẹ́ ó lè jẹ́ kọ́ ní sẹ́mi. ṣùgbọ́n àwọn tó bá yẹ pé eré àti wọn ni àwọn òjò bẹ̀rẹ̀ kàn ń wò ní ẹjẹ́ ká lọ ṣàyẹ̀wò ẹ̀sán bá padà ṣàyẹ̀wò àyẹ̀wò ó fi òjò tó jáde pé ẹ̀ báyìí ní sẹ́mi. sọ nípa bẹ́ẹ̀ ọ̀yọ́ yìí pé ìmọ̀tí yẹn bá ti rí pé ó yé mo ti dáadáa kọ́kọ́ rádàá sọ́dọ̀ àdúgbò fi lè lápa nínú ẹ̀ wọ́n á lè wá sọ́dọ̀ rẹ̀ ọkàn yẹn pé tá a bá ti ń kọ́ ọ̀rajà mọ́ gan ọ́ kò sí bá a ti fẹ́ kéré nínú màṣẹ́ríà ọ̀pá jùlọ òun tó ṣe fáàní ọ̀rọ̀ á mọ́ra ni á sì jọ́sìn ni á gbàwẹ̀ ni á kírun ni á yàn zakat àti yàn bá lówó ni àbí yàn èèyàn nídìí pé yín ẹ ṣe fídìí tèmi ìwọ ní ọ̀rọ̀ àjẹ fídìí rẹ ọlọ́run ò ní jẹ́ kí ní ọjọ́ fídìí rẹ ọlọ́run eléyìí àwọn àtiwà ló jẹ́ mẹ́rin bó ló dé ánì lè ṣe fídìí rẹ ìmọ̀ èèyàn ó jìnlẹ̀ sínú kòró à àbọ̀ jìnlẹ̀ sínú náà nínú àwọn ẹ̀dógún tó ti fáwọn náà tún ní ìmúlápá tí wọ́n fi fún ọ̀ṣẹ́lẹ̀ àwọn àjùlọ ní lọ́mẹ́sì ìjọba kiri kọ lágbára ìjọba lágbára ó mú wọn bàyàn lẹ́sẹ̀ afa àwọn akáàlẹ̀ ìyá àfẹ́yà ọ̀dùnmáàlù máàkì wọ́n lọ sọ fọ́mọ rẹ̀ ráyè dé. فإنك إن لم تفعل جهلك وإن جهلك شيئا من العلم عاديته لما جهلك عزيز علي أن تعادي شيئا من العلم àfáàní abúlé mọ̀ pé wọ́n máa mi ní pípé àánú kọ́ọ̀sì mi kò lè ẹ̀mí ìhàpù nínú gbogbo wọn láti mọ orí ìgbàgbà mú bẹ. láti ń sọ fún wa yìí pé kì í ṣe pé lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ ló ń gbèsè sí yẹn wa kò sí ìgbàgbà bẹ́ẹ̀ kọ́ máa yẹ bàbá àdúrà láàrin àwọn àlèkò àti mùsùlùmí nílò ní wọ́n jọ yé wa ẹ̀rí pé ilé ìlọ́fà tí wọ́n bá fẹ́ ṣe tààrí ìfòkè ni wọ́n ń pè ní jamaatul ikhwan muslimin nínú tààrí ìfòkè àkàndínlẹ́gbẹ́ ni wọ́n ti sọ pé lógún àwọn ni al-Islam ṣáà àwọn òfin gbogbo bíi yóò tọ́ bá fẹ́ wá wọn sí báyìí bẹ́ẹ̀ ni wàá dẹ̀ bá wọn ẹni pé nu tó pera rẹ̀ ó ní jò ní ìyá ní mẹ́mẹ́ àwọn ìyàtọ̀ jà ẹ̀ẹ́dì ni pé. nínú owó kọ̀ọ̀kan ti dá bìbí náà lẹ́ẹ̀ níjó ní ní mọ́sáàdì onígbẹ́ ọ̀gọ́rọ̀ wọn gba ọmọ kan pa ọ̀gá wọn. ẹ̀rí ọ̀gọ́rọ̀ wọn ti sọ́jà wọ́n tó padà ní báwọn àdáwò tí wọ́n tẹ̀lé tí wọ́n tó padà tẹ̀lé tí wọ́n fi mẹ́rin lánàá. kò fẹ́ẹ̀ síbi wá wọn ti kìí sáwọn wọn ní islam gbogbo wa òun náà lálàáfà yìí ń sọ fọmọ rẹ pé ọmọ mi ó sì ní kó lè ẹ̀yìn mi ní hàbùrẹ́yìn nínú gbogbo mímọ̀ lọ́ọ́ fún ìpín kọ̀ọ̀kan nínú ẹ̀ kọ́dà ń sọ̀rọ̀ nípa àwọn tí ọwọ́ gan. ẹ̀rí pa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé kí pípọ́ yẹ káàkiri máa ka kìdáàbò nínú mọ́ọ̀sì lọ́ba tán. ندخل السوق أقول سنو جانا قال وصفة صديق قرأ لو جاء عمر رضي الله تعالى عنه إمام مكو فاتي كيري أكاي طبعا كان كما جاء àti mímẹ́tò kí lẹ́yìn wá sí. Ǹjẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ nípa Ẹbí ọba ti gbàgbọ́ yọ nípa kúrò yìí. sẹ́ni tí ó àlùkò yóò wù dáadáa bí àáfàá tó kí wọ́n tó yanjú tọkọ. wọ́n pe gbogbo àìsí yóò tán bá wọ́n wá sí ọgbọ́n ọ̀bá wa. ní gbogbo bí dáadáa táwọn èèyàn máa ń dé. ọ̀yẹ̀ ká láwọn ẹni tí ó lágbára láàrin wa tí ó lè jà. ó lè já sí pàtàkì tí ó fẹ́ ti wá ń sùn náà. wọ́n á fi gbogbo máa wò ní wọ́n tàrí wa láàzùgbùdù lẹ̀lẹ́ẹ̀kan. àgbọ̀yẹ kó rí bẹ́ẹ̀ náà àwọn tó mọ kátàkárà ọ̀yẹ́ sáré wọn tó ń mọ̀ nípa ọ̀rọ̀ ìnáwó kàgbé à ńlẹ̀ iná là á sàn bá di àárọ̀ ẹ̀kọ́lọ́n sọ pé ìbùsọ̀kọ̀ ìbí ma àtàkà lọ́wọ́ dáhùn àkẹ́rọ̀ wàlá kánfà nàbí màgàmì nàìjíríà ìbùsọ̀kọ̀ ìbí ma àtàkà lọ́wọ́ dáhùn àkẹ́rọ̀ ńkọ́lọ́n fún ẹ̀bí wọ́n wàlá kánfà nàbí màgàmì nàìjíríà. má sì gbàgbé ìpín àtọ́lọ́mùbá fún ìmọ̀ láyé. níbi máa ń dùn mí gan kéèyàn rí ọkùnrin sẹgbẹ́dá ó sì fẹ́ darí wọn lẹ́nu ọba ó lọ wọn ọ̀kadà àárọ̀ ní ẹ̀ wọ́n lọ́kọ̀ ní ó wà kọ́ kẹ̀kẹ́ wà ọkọ̀ mútó wà ọkọ̀ katapila wàá kọ́ wà ọkọ̀ ojú omi wà kódà à ń lọ àwọn kan ní sí gómìnà ẹgbẹ́ kúnjẹ lóò ní sí jẹ tó ní kọ lọ́kàn bá gidi kó bẹ̀. ọ̀rọ̀ bó ti yẹn sì ti tàràbà ọ̀ ní sí yẹn jẹ tó ọ lọ kọ dáadáa gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ládẹ̀ sí ní ìlú. ló ń jọ́jú bùkátà ọba tẹ́lẹ̀ àfà pèpè nǹkan wàsá ìlú ni bá a ti ní wàsá ìlú ìlà àwọn àtẹ̀kùn tá fi gbogbo ẹ̀ náà la ní lójijì àǹfààní ẹ lè yọ tí wọn dáni bí náà lọ yọ omi inú omi láti rìn gbogbo àwọn ẹni tí wọn lè wọkọ̀ ojú omi gbogbo wọn ti kú ọyá bò láti rìn kálukú máa ń wọlé ẹni gbogbo nǹkan tí ọkà sáǹfààní pátá gbọ́dọ̀ lọ kọ torí fa ìnàkà ìnlam jẹfà àlùjẹkẹ torí tó o bá ṣe bẹ́ẹ̀ wàá fẹ́ mọ. فإن جهلت شيئا فضاعف مقادوه قوتين من العلم لنوما عاديته لما جهل وما وما ما صدر من بعد وسمه ẹni ọba gbé ìbò náà ni ọsọ pé kí ni wọn ń pọn nù rẹ nígbà tó ọmọ ọdẹrẹ bẹ́ẹ̀ ní kéwù ọ nínú wọn náà kí ni wọn ń ké bí kéwù ní kéwù ti mọ ọrùn kí gbà bí ọmọ wà á sí zun aláì ẹni ẹ wá ń sọ fún kí ni ọ ń sọ fún ọmọ rẹ̀ pé ọjọ́ nǹkan tó le fún mi o àǹtà áàdì ọṣẹ àmìnà rẹ̀ kí wọ́n nímọ̀ ní nǹkan kó wá yẹn nǹkan yẹn lónìí. kódà ọgọ́rọ́ àwọn nǹkan ẹ̀mí nǹkan tó dé èèyàn kẹ́kọ̀ọ́ náà ni pé báyìí báyìí láti ṣe báyìí láti ṣe lé ọ̀la àdè máa wúlò fún yẹn lé lọ. kí èèyàn fojú sí gbogbo nǹkan rẹ̀ wọ́n ní Abdullahi ibn Muhammad ibn Yusuf ọkọ̀ ni ibùmí wọ́n ní bọ́lá tẹ̀lé kùmọ̀ على إنكار ما نكروا فإنما ظلموا على ما جهلوا ó ní ìwọ máa kú wọn nígbà tí wọn ṣàtakò nǹkan tí ò yé wọn wọn ò bú wọn o. fàìsìnàmà òkúlùkù àdáhà torí wọn dáhùn èèyàn lẹ́ni tí wọn máa bá sọ̀tà wọn jẹ ìlú fún tí wọn wọn mú kẹyàn lọta náà ẹrí mọtọrì lùwàrọ ó ní àpẹẹrẹ nítorí pé yẹrù ọjà bí ẹni tó níyàwó ẹyọ kan tó ìdá àádọ́bí báfíà bí àwọn yẹn bá ti ń ṣe àlejò báyìí tí ń ṣe ní oṣù oníròbì ìkájọ máa fẹ́ mọ́ gbà yọ máa wòrán rẹ̀ lórí wọn jọ máa kájọ́ ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe ń gbé afẹ́yọ̀wòrán kan lónìí bákan náà àwọn míì látọ̀dọ̀ tọ́jọ́ lọ mọ́tọ̀rin látọ̀dọ̀ ayé òmò asòfíàrí wọ́n ní wọ́n lẹ́nu tó ti rí pé nínú fík àgbọ́yé àbá kan náà ló ní láyé àbẹ́yọ̀ kan náà ló ní nínú àgbọ́yé àrùlọ́jọ lè lọ́gbọ̀n mara tó ń wà ìlà ọ̀dà gẹ́gẹ́ bí ọkùnrin lórí pé yàwó kan ló ní sì lápò nígbà tá a nẹ́bi ti lọ sọ̀rọ̀ lọ́ọ̀fà àrègbè ọ̀sánlá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ń jà pa pé ara àfẹ́ ẹ̀yọ̀kẹ́ kóhun náà lẹ́bàá hundred percent lọ́dọ̀ ìlọ́jọ́ lọ. àti bí àbá àtọ́gbọ́n sọ mí báyìí kí sáwọn ṣe kalibanu wà ní mọ̀kànlọ́ ni wọ́n kọ́ sí ìdárò àtàmọ́gbọ̀ àtàmọ́gbọ̀ pé kí ni màá gbọ́n ẹ ọ̀gbẹ́ni bàbá ní mọ́lí kìlò láyé ọba àjàrí pé mọ́lẹ́kì wà lórí nǹkan kan bí ọ̀lẹ́rì adó lórí ẹ̀ tó ti gbajúmọ̀ lọ́dọ̀ wa bíbẹ̀. àìní àwọn nǹkan mi tó yẹ pẹ́ nílé ìbàdàn ọ̀dọ́ ìmọ̀ máa lè ọ̀rọ̀ sí màpọ̀lọ́ tàbọ̀ wa bí ọ̀rọ̀ wa fẹ́ débẹ̀ ní. tọ́ ọlẹ́ má dọ́dọ̀ wọn kí ẹ wá takú pé gáṣíá mọ́lẹ́kì lèmi ọ̀gá máa tẹ̀lé bí ọ̀rọ̀ yìí nǹkan tí ó sọnù tó ń tọ̀ báwo bá rí ohun tó ṣe déédéé rí lọ́dọ̀ imam malik ọkọ̀ sọ́dọ̀ imam shafi'i báwo bá rí ohun tó ṣe déédéé rí lọ́dọ̀ ọ̀tàwọn náà ọkọ̀ sọ́dọ̀ abu hanifa báwo bá rí ohun tó ṣe déédéé rí tó nílẹ̀ nínú àgbọ̀yé yẹn lọ́dọ̀ ọ̀tàwọn yẹn náà ọkọ̀ sọ́dọ̀ imam ahmed tolókè pé ẹni tí ẹ̀rí rẹ̀ bá lágbára jù òun làákàbà máa ń gbé kíni ọ òun ni a máa ń wá pẹ̀lú rẹ̀ nínú gbogbo àpapọ̀ ọ̀rọ̀ kí ni mọ́tà ẹ̀ àlùfẹ́sì ìjà. àwọn bá nìyẹn di yé lọ́sọ̀ ẹgbẹ́ yẹn gbọ́dọ̀ ta gbogbo mọ́líkì làwa ọ ọba àwí ogún kọ̀ọ̀fọ̀ ọgbọ̀n ó ti wá nínú mọ́líkì ọ̀hún ni kọ̀ọ̀wé ogún kọ̀ọ̀fọ̀ ọgbọ̀n anẹ́bí làwa ọ ẹ̀yin náà ti ẹ máa rí oríṣi rẹpẹtẹ nínú àwọn ìlànà ìgbẹ́ láàrin wọn. ṣùgbọ́n àdìsí eléyìí àdìsí tó tún lẹ́nu. Ahmed Kabara. ọ̀ náà hadithi wọn ni wọn gbẹgbà wa rẹ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n hadithi tọ́jọ́ ẹ̀ ìgbé ìfàmù nínú mẹ́tì fẹ́lẹ́ta ẹ̀sà náà àwọn ẹni mẹ́ta nínú àwọn èèyàn. ìgbé abiyin nù jọ zálà tọ́jọ́ ni yẹ fẹ́ẹ́. Àti ẹni tó bọ̀rọ̀ nù ìjọ tẹ́lẹ̀ fọ́ ọ̀pàdà di sálákà. Wà á lè mọ́ báyìí nà ìjọ káàì. Àtẹ́ńtà ń pè ní olùmọ̀ tó wà láàrin àwọn aláìmọ̀kànmọ̀kàn. Wọ́n pàdé ìsìnyàn tó dà mọ́ ọdún ọ̀sìn. Àgbélẹ̀rọ gbà. Wọ́n ní wọ́n tún máa sọ ọmọ pẹ́ ni yóò tó wọn ah, ní yẹpẹrẹ rẹ̀. ẹni tó bá dé jù lọ nínú mọ̀ kò ní pẹ́ jẹ rẹ̀ pé kí ni bẹ lọ́dọ̀ rẹ̀. òsì ní máa ta àmọ̀ jẹun káàkiri. ẹ wọn kí ó dáa kí mú ẹgbẹ́ tí kò dúró wo rẹ̀ lẹ́ ètò rẹ̀. ẹ máa dúró kí ó dáa kí gbẹ́lẹ̀ ni ọ̀pẹ́ gbogbo àdìmọ́ sọ nígbẹ́sẹ̀ bá gbé àpá. nínú wa ọmọgbọ tí àwa náà máa ń lọ pé súnà tó mẹ́la ń wò ẹnu ènìyàn o ẹ wá gbé afá àlù súnà lọ́gbọ́ kadà wá ẹ lè fún lówó epo tó lọ wá epo tí ọmọ àdàkọ́ kadà ó ti wá àti fún yín ni pé kéwú ìwà àgọ́ líle yẹn yẹn láwọn ẹ kí ló tó jójókòó nulẹ̀ làbọ́rin ọpẹ́ kó pe wí. ó gba abala mẹ́ lákàkí èsì rẹ̀ dáadáa lóye tí mo gbà lérò òun lẹni tí ọkẹ́ ti máa sọ pé à ọ̀ máa dúró kí ó ta kí ẹni tí mo tọ́ wa kó wa kù ní. ẹ mọ̀ bí kí ọmọ ayọ̀ owó búrẹ́dì gàrí ẹ̀wà ẹ̀dígẹ́tì bá a máa yọ owó aṣọ òkè wọ́n á di pé bẹ́ẹ̀ ni àwọn òṣàbọ̀ báyìí fún wákàtí kan láti yé báyìí ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ń sùn sẹ́wọ̀n kó ti kátàkárà kìí tọ́tọ́rí bẹ́ẹ̀ kì í ṣerú eléyàn là ń sọ. ní wọ́n ti sọ pé irú àwọn nǹkan yẹn wọ́n yẹ kọ́ máa ṣáájú kó tó di pé oṣù náà dé. èdè fún ìgbà tó bá dé tán náà lọ pé ọyẹ bá mú owó ṣe àti parí iṣẹ́. ṣùgbọ́n bí kọ́ ọyẹ ká fún un ní nǹkan tó ìyá àdìyẹ tà á wà nù tí ó fi ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú amúṣẹ́yá tí ó fi lè lọ ra epo ní ibi tó bá ti fẹ́ da epo sínú ọkọ̀ rẹ̀ àbọ̀kadà rẹ̀ tó fẹ́ fi wá ní ọmọ bá nìyẹn sí yé tó o tí ò ní ẹgbẹ́ tó o bá parí ẹ mọ̀ mí kéèyàn parí sẹ́sẹ̀ tó kílẹ̀ á fò wá kẹmọ yìí tó wá jẹ́ tábà ló tó àwọn àdúrà yìí tó bá yẹ pé àṣìlà àgbà yìí báyìí ni tó bá yẹ pé ìbéèrè ni kíní nìkan la yìí báyìí yóò fi jẹ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kásá àdìsí mi tó yẹ kó wọn ẹlẹ wọn ni kò sínú wa mọmìnì àtàmọlòkó ìlà fi sálàbì àìlì sùmọlẹ kí ẹ máa yẹ pẹlẹ rẹ àyàfi nù sálàbì àìlì wíwá màlòkó wọn lè yàn yẹ pẹlẹ rẹ ṣùgbọ́n àdìsí tó lẹ. Bilal ibn Abi Burda wọn ni. wà á yọ̀ ǹdẹ́rẹ̀ kùn sí ọmọ àlàmú ọ̀nà nílá àǹtàkùbálù ṣùgbọ́n ọmọ ọ̀sẹ̀ máa tàlámù nàmí nà kẹ́ ẹ̀ mọ̀ lára wa kẹ́ ẹ̀ wá fi ní nǹkan ọ̀rọ̀ tó da ti ń bẹ lọ́dọ̀ wa ìyẹn jẹ́ ọ̀rọ̀ tí àfa yẹn gbà kéèsì rẹ̀. Al-Khalil ibn Ahmad rahimahullah wọn ni i'mal bi'ilmi wa in qassartu fi 'amalin ينفعك علم ولا يضرك تقصيري والصرف في العمل نفات علم ولا wọ́n ní ìmọ̀ mi tí mo ní òun ni kò ṣiṣẹ́ kọ̀ wọ́n ń kọ́ sọ̀rọ̀ tó ké àmọ́lé kódà kó ti pé mi gan tí mo nímọ̀ yẹn mẹ́wàá wọn ni a gbé mẹ́fà péré mo gbé òun náà ń pè ní kàkùtì yẹn fáka elmi ìmọ̀ mi á wúlò fún ẹ wọn láàyè sọ̀rọ̀ nǹkan dákọ fèèrè àṣẹ ètò mi ò lè kó nira báyìí ìdí mi sáà ti pè ní mẹ́wàá kan mẹ́fà làbá wa rí o àti àpá àgbà tí ń sọ fún wa ṣéèkì náà lọ́sẹ̀ ẹ̀sẹ̀ tí ìtumọ̀ rẹ̀ ní bóun ní kẹsì jẹ wọ́n sọ pé mẹ́wàá ni wọ́n lọ sí yòókù gbòmí ìlàtúndé tó tún jẹ́ kàn èyí tó ti fáwọn olùmọ̀ọ́mà rẹ̀ á sì rí náà ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ọ̀hún wọn ni fásitì fílíkì ń sọ fi fìlàìlì ẹnu ọ̀nà àbáwọlé ti ń sọ nípa ìmùsọ́ fi fìlàìlì ìwà ìmáṣedọ́gba nínú mọ̀ àbọ̀ ẹ̀rọ onínú àlùbáríkà mọ̀ àtẹ̀kọ́ mọ̀ àti ìmùsọ́ fi fìlàìlì kí ẹ̀ máa fi dọ́gba ọmọ ńlá mi ń ṣe ẹni tí ọba fi dọ́gba lámìẹ́fà kò lè gbàgbọ́ yìí mọ̀ lámìẹ́ta fà hàm kọ́dà kò lè rí àgọ́ yẹn kó ti wàhálà sí. wọ́n ní apá kan àwọn olùmọ̀ sọ pé. wọ́n ní kò sí nǹkan kan pẹ̀lú mi nù mọ̀ ìgbé mi gan má mọ̀ dájú pé mi ní mọ̀ lọ. dọ́gba àfa àtẹlẹ́ni tí ń sọ̀rọ̀ yẹn pé kò símọ̀ kankan tí ń bẹ lọ́dọ̀ mi tó yé mi tó mọ̀ mọ̀ pé mi kẹ̀kẹ́ ń kọ́ ìdímọ̀. ẹ̀rí kọ́lọ̀ yẹn pọ̀ jù àbá mi ń sọ̀rọ̀ lẹ́wọ̀. Mahmoud al ó ní atamu an-nasi a'rafuhum bi naqsihi wa ajma'uhum lè وحرصه أتم الناس sí ní àtàmù nẹ́ẹ̀sì. ó ní ẹni tó gbé jù nínú àwọn èèyàn àárọ̀ fún un bí náà kò sí òun lẹni tó mọ̀ fóun dínkù òun ló sì pé jù. ẹ̀yin gbé sókè báyọ̀ ní ọ̀rọ̀. ليلة وأتباعهم لشهوته وحرصه عنده في جماعه ولا نتوقع طعيان شهوة على أدنوره nínú nǹkan tí wọ́n gbé yẹn jábọ́ jù ní adùn adùn dẹ́ẹ̀kẹ́ àti adùn má lábẹ́ ìǹkọ́ kábẹ̀ ní eléyìí ọgbà jùmọ̀ tá a máa ń lọ. kéèyàn bá dẹ̀ ṣe kó lálàáfíà yóò fẹ́ máa fún yẹn lọ́wọ́ láti máa fi kúrò láwọn aláṣẹ àbí olùmọ̀. tó o tí ó gọ̀ọ̀rọ̀ gbogbo nǹkan tá a bá ń gbòòrò òru jù bẹ́ẹ̀ ìtaka àbí ìtakọ̀ àwọn olùmọ̀ òtítọ́ tí wọ́n jẹ́ àlòsùn náà kéèyàn bá wọn dọ́gba tó máa bá wọn kó tẹ bá wádìí ẹ̀ dáadáa nǹkan ní ìsábà fìdí múlẹ̀ tàbí kó ní àwọn àwìn láti kan àwọn àlàyé kan táwọn olùmọ̀ọ́sẹ̀ lórí ẹ̀ tó ti pọ́tọ̀ ní báwa ti ń gbọ́ yé ọ̀tọ̀ sí mo bá wà bẹ́ẹ̀. nínú àsáàrù tó ṣe kó gbajúmọ̀ dáadáa lẹ́yìn ó ti bọ́rọ̀ gidi ni wọ́n sì fẹ́ẹ́ fìdí mú rẹ̀ múlẹ̀ yìí pé kéèyàn ti jẹ́ ẹni dọ́gba. wọ́n ní ọmọ wọn kàtọ́ ọ̀rọ̀ di nígbà tí fi ń jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí ọ̀nì láti sí ìlú. ó ní ẹ gbọ́dọ̀ tí ó lé sí ẹ bá fẹ́ fi owó fẹ́ǹfẹ́ fáwọn òbí nǹkan bá lè sí ní fọ́ọ̀tì òkè ìyá. ó ní. ọ̀rọ̀ kan ẹ̀ ti ní kàbí ọ̀sọ̀dà yàrá ilé sílẹ̀ ló ti pẹ́ àlàáyé. ó ní kódà kọjá sí fọ́ọ̀mọdé yẹn fẹ́ fà kọ́kọ́ ń sọ bó ṣe pàtàkì lónìí ọmọ bí wọn fẹ́ fà kọ́kọ́ ọjọ́ bí ń dàbí làásọ̀ba ọjọ́ ọmọ yazid ibn al-hussein al-haribi ìyẹn ni pé ìyẹn pàtàkì ni lápẹẹrẹ bí kọ́jọ́ pé kọ́jà kọjá ọmọ dangote òun ni ẹ fẹ́ sọ sàdá àkí fún wọn ní wọn mọ̀ọ́rùn sọ níjọ́ yẹn ọ̀dẹ̀ ọlọ́wọ́ tẹ̀lé àánú pé kọ́ ju fọ́ọ̀tì òkè àlọ́. ومن زاد الخير زيادته في بيت المال في بيت المال فضل ذلك ولا في بيت المال لأنه مضاف ومضاف إليه فبذلك والله لا في البيت المالي مضاف ومضاف إليه فمن زاد إذا بالذي الخير زيادته إذا الذي هو ينتهي في بيت المال ilé dúkìá àwọn mùsùlùmí nílò ìjọ sí. فقامت امرأة من شكل النساء طويلة فيها قطس فقالت له ما ذلك لك؟ قال ولما؟ tọ́ wọ́n nígbà tí wọ́n rò sọ̀rọ̀ yẹn ẹ máa gbọ́rùn òfurú jẹ́ lómi àwọn àti bóun ṣe wá sí gidi tọmọ pé irun tí òun ilẹ̀ lòun ti ń sọ̀rọ̀ bára yìí wọ́n ní bóbìnrin kan ti ti gbé mi ń sọ́kè nígbà níbi sáfù táwọn òbí wa obìnrin dáwì tọ̀wéèlà obìnrin tó gùn mẹ̀mẹ̀rẹ̀ ni bí afásọ̀tò imú rẹ̀ ti pẹ̀tẹ́ ọ̀kọ́ lẹ́tìlá ọwọ́ aṣọ fún ọmọ rògbé mọ́tà ẹlẹ́gẹ̀lẹ́ ìwọ́n tó wí yìí ọ̀ lẹ́kọ̀ọ́ sí pa ọ̀sọ́ kálóbìnrin sọ bẹ́ẹ̀ fara ẹlẹ́ni tó ṣe fún àtẹ́bí sọlọ́mọ́ àṣẹlá ń sọ yìí fúra ipa lérí àwọn rìjálù kátọ́jọ́ mọ̀hájàdó fẹ́ẹ́ pa àwọn náà nígbà òní mọ ìhàmù àwọn tó máa máa nù nímọ̀ tí wọ́n fẹ́ẹ́ dàbí wà tọ́ba tó ṣe pé lè wá lẹ́yìn mi ni làkàánà ọmọ tó mọ̀rọ̀ ni ọ̀bá jẹ́ àwọn alẹ́bìnrin dìde tí kéwù rẹ̀ pèlékè dédé bẹ́ẹ̀ ọwọ́ dìde ní ìdàgbọ̀ níta gbàgbà tí wọ́n tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ o wọ́n mọ̀rọ̀ wá ni wọ́n límọ̀ sílẹ̀ tí òfin rí bẹ́ẹ̀. أن الله عز وجل يقول وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا. ìyẹn ni pé wọ́n lọ́wọ́ sọ pé tẹ́lá dẹ̀ fún kẹ́mí àwọn obìnrin ní kìntọ́ akó góòlù lẹ́nu sàdáàkì tẹ́lá fẹ́ fìdí pààrọ̀ obìnrin yẹn ẹ fẹ́ rí pílẹ̀sì ẹ gbọ́dọ̀ sàkẹ́ kámẹ́rọ̀ azùmọ̀ bá kó góòlù ṣe máa ń pọ̀ tó wọ́n nígbà tó mi yẹn wá lọ káyà yẹn fún sọ́tò mi bá yà sí ni. wọ́n ní wọ́n wọ́n sọ pé obìnrin yìí kọ̀ rẹ̀ òun tó ń jọkùnrin lòun lè dìde ẹ̀wọ̀n fẹ́ẹ̀ ti máa ń gbá sáàbù yẹn ti fẹ́ wà láì mú ń kàrú ni tó Ibn Kathir dáàmọ́ rẹ̀ sínú tàbí wọn tó lọ ṣùgbọ́n mú ń àdéhùn tó lé bẹ́ẹ̀ àdéhùn tẹ̀lé ni lórí àwọn àwọn wa rẹ̀ ó ní kọ́nù kọ́hàn tó lágbára nù àdéhùn tó yẹ káàgbọ́dọ̀ fi tẹ̀lé ọ́sà òjò gbádùn ara rẹ̀. àwọn òbí tó bá lọ gbádùn àkọ́kọ́ mbẹ́ àti ẹni kan tí ìfẹ́ lè dé kó tẹ̀lé ọ̀rọ̀ ńta tó bá fẹ́ béèrè fún un. because náà àwọn obìnrin yẹn máa bẹ̀rù ìyẹn lọ́ra yíyá ṣe é pé a máa dìde sọ̀rọ̀ láàrin àwọn obìnrin lójú ayé àná ìṣòro sọ́lá. nítorí pé arábìnrin yẹn wọ́n tún éèpọ̀ tí wọ́n tún pè wọ́n máa pè ní kọ̀tí ìbátan níta. ìyẹn ni pẹ́ni tó dá láhùn tó mọ̀rọ̀ ọ̀tọ̀ láàrin wọn àwọn obìnrin. ẹ̀wọ̀n kóhùn náà lọ́lọ́run ṣe ìbéèrè lọ́dọ̀ òjijì ọlọ́run jù ní gbogbo ládá làwọn ọkùnrin ti kún lẹ̀ táwọn á ti jihadi wọn ká gbogbo ẹ lọ́rẹ́gbẹ́dẹ́ tọ́pọ̀ gan àwa wá nìyí àwa kẹjá yé gbádùn tí wọ́n bá dé wọ́n wá gbádùn lára wa á sì mọ á bá wọn tọ́ á sì fi nímọ̀ wọn. kí ni wàá ní ọjọ́ ti ọ̀jíjọ́ ọlọ́run ní sallallahu alaihi wasallam husnu tabauli ìjàkùn kì máa ṣe dáadáa wípé ọkọ mi ni ọmọ rírì ẹ̀ tó o bá ti ń ṣe fún ẹ̀yin náà máa ọkùnrin yẹn náà ó sì já pẹrẹ rẹpẹtẹ òdòkó ní àwọn àṣàbò kódà gba tó ti sọ ọlọ́run máa sọ fáwọn sọ̀hábà jọ ẹ̀ sọ̀lọ́ máa sọ láńgbé ṣé irúbìnrin kan tó béèrè béèrè lọ́gbọ́ngbọ́n dání tó gbé pérépéré tó ní wọn á ah, àti ẹ̀lérò kóbìnrin lè ṣerú ròdú báyìí. obìnrin náà wọ́n pè ní àtúmáhó ìlú yẹn bí ìsọ̀rọ̀ ìyá. olùdókòwò mujahida nígbà fi lọ jagun àwọn èmi wọ́n lọ ka mú wọ́n fẹ́ ṣe ní sùtà bóòlù tí wọ́n fi ṣe tẹ́ǹtì lọ yọ àwọn mẹ́sàn-án lọ pàlà rẹ̀ bí tóbi ni wọ́n máa fi ṣe wàá fà fà ní ní ẹ̀sìn lága ẹ̀sìn sílẹ̀ yìí darí ni ẹ̀ tó wọ́n máa ti mọ̀ wà ní tètè rọkọ̀ bọ́ba ti rẹ̀ ní fi ọ̀ tàbí sì má rí rárá ọmọ ẹ̀kọ́ obìnrin náà lè ṣègbìyànjú ọ̀tá mọ́ra kí ẹ̀ ojú bá rí bí gbogbo gbogbo kíní kan lóògùn rẹ̀ ayọ̀ bọ́ọ̀lù gbogbo wọn gbogbo àwọn bíi mẹ́sàn lọ fẹ́ ìmọ̀ kan lẹ́sẹ̀. tó nípa bẹ́ẹ̀ eléyìí òrin lẹ̀ lóbìnrin bá lọ́rọ̀ tí ọ̀sán lè sọ ìfi dandan ni pé ẹyẹ jẹ́ wọn fọ wá wọn ni mo jẹ́ ọ̀sán kọ́ ọ̀sán má dín un ọlọ́run ní bàbá àgbà dáná ẹ̀kọ́ wo ni ẹ̀ má dín un. yóò sọ ọ pẹ̀lú àdámọ́ tí máa kàn sọ̀rọ̀ wá wà lásán ẹni máa ti sọ̀sà gini bá kan ah, ta ló ní kọ sọ̀rọ̀ rẹ̀. eré títí táwọn bá bẹ láàrin jà tí bóde sọ náà ni sọ́kẹ́ irú bóde sọ lọ́ bá bọ láàrin yẹn máa béèrè béèrè ohun yẹn jẹ́ tí ò ní mú tí ò ní gbóòórùn sọ bí yẹn ṣe rí nìyẹn torí bá dì tìyẹn bá lọ ṣe kí ni ọ̀tọ́ bá lọ lálá lẹ́yìn náà ni pé a tún máa gbọ́ mbẹ̀ pé ẹlòmíì tí ọba àgọ́ bóbìnrin ó lè máa fi júlẹ̀ mọ́ ní ìmú ẹ̀ ṣe kí ni ó ṣe pẹlẹbẹ àwọn tó bá ti kó gbojú ni bó láti mọ̀ pé mọ̀ ẹ̀ pẹlẹbẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń rí bẹ́ẹ̀ lẹ́yìn náà ni kó tún fèsì ẹni tó jẹ́ òdìdí aláàbò pé asàrù yẹn kọ́ dọ̀yìn ọ̀làlàáfíà àbárí kùkà o. bákan náà nínú àwọn àṣàrò mi tán mú wa tó ti pín yẹn náà kò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ara dídí o ọ̀mọ̀. muhammad bin ka'ab al-qurazi wọ́n ní ọkùnrin kan bí ali ibn abi tọ́lì bí léèrè ahmed alasin nípa àlàyé ẹ̀sìn kan. kọ́lá sí i kọ́lá rọ́bì ẹ̀sẹ̀ kàdáyé kàyà ọmọ ẹ̀mọ́ mi ẹ̀yin náà ìwọ lọ́rọ̀ yìí tẹ́lifí kìíní yóò bá làákàyè kò sí ádàbò fẹ gbogbo eléyìí wọn fi ń sọ fẹ ìyẹn ọmọ kéwú àwọn adájọ́ lọmọ kéwú pé ó yẹ ká lọ ní ẹ̀kọ́ ká má gbọ́ ká gbọ́ lílé yẹn alhamdulilayi fi òde ẹrin lẹ́nu wọn ní ọkùnrin tàbí alílé rẹ nípa masala ọjọ lọsọlá àlewà dáhùn rẹ wọn ní bára fún yàrá lọ pé lẹ́yìn sàkágálì káyà àjọyọ̀ mọmìnì tẹsán dá ìyá aláṣẹ bó ṣe wí yẹn rárá torí bẹ́ẹ̀ walakin kaza wa kaza ṣùgbọ́n nǹkan báyìí lọ́jẹ́ báyìí ló ti ẹ̀ kọjá wọ́n ní àlè wa dáhùn pé àsọ́pútà wà àṣà àà ìwọ lọkọ rẹ tèmi mo ti mistake wọn lálẹ́ wa kọ́ ọ̀rọ̀ ọlọ́gbẹ́ ọ̀fọ́ kan fún lédè ẹ̀mí alim lédè gbogbo ẹni ọba lóhùn nímọ̀ ọlọ́run mọ̀ jù lọ ẹ̀rí tó wà nù sọ́tò Yusufa ayà seventy six àmì ìdúnì yónus bùn abdulmaala eh, eh, nínú ẹ̀kọ́ tí ọgbà jùmọ̀ lọ́dọ̀ wa ni abdulmaala kárẹ̀ ń bí ọ̀sọ̀ náà bá gbọ́ ọkùnrin o ọ̀gbọ́n ti yé bẹ́ẹ̀ tọ́ka gbìyànjú láti sọ kí wọ́n ní omi pé ìyá ò sọ́dà láàkẹ́tẹ̀ anna hunaka mọ́ yẹ̀sà sábà bí abdulmaala ń bẹ lọ́dọ̀ wa bí ń jẹ lọ́wọ́lọ́wọ́ ká gbìyànjú ká sọ. لأن الأعلى اسم من أسماء الله الحسنى àwọn bó ti rẹ èèyàn lọ ṣùgbọ́n àbẹ̀yìn àìlà wọn ni òun náà ó gbẹgbà ó ní mọgbẹ ìbùdó wà fà tó ní mọgbọ malik bùnà ánà tí ń sọ báyìí pé. wọ́n ní àkókò táwa wà yìí ẹ̀wù gbà táwọn ti wá lò lọ kò àwọn èèyàn ní dọ́gba mọ́ ní dùn ibùdó àbí hussein wọ́n ní abdullahi bin abbas àti zayd bin sabit wọ́n ń ṣe ìyapa ẹnu nínú àhẹ́wò ẹni tí ń ṣàlejò lọ́wọ́ tẹ́ńfíọ́n ó sì lọ́ọ́ sí hajj tó lè máa lọlé nígbà tí hajj rẹ̀ dé láì sí ṣe ẹnìkan anítọ̀wá fún mẹ́ta tọ̀wá fún àkọ́kọ́ jàmá ẹ̀yẹ máa ta fún alákọ̀ọ́kọ́ ẹ̀dáhùn tọ̀wá fún ìkúdò ẹ̀yẹ dé mọ́ká gbára òun ló ní ìdí kó ṣe pé mẹ́ta àkọ́kọ́ èyí ó ṣe bí ìrìn àríyá kátó rìnrìn lásán fún mẹ́rin tó fi lè sẹ́wọ̀n. tọ́wáfù oní tọ́wáfù kejì dání tọ́wáfù ìfọ̀ àtọ̀ òun lèyí tí máa ń wáyé ní ọjọ́ kẹwàá ní ọmọ ìhàjì láti lẹ́yìn tí yẹn bá ṣe àwọn sẹ́bí mẹ́ta tán ìyẹn parí ìyẹn pẹrẹ ìyẹn sọ́kù. tọ́wáfù kejì lọ́dún tọ́wáfù lọ́wọ́dà òun náà ní tọ́wáfù ìdágbére fúnlé ọlọ́ọ̀ sọ àwọn àfáà ńlá méjèèjì wọ́n wá ń ṣe ìyàgbẹ́ ọ̀yà ara wọn nímọ̀ nípa wípé ẹni yìí ti ṣe kò tó mọ̀ ti ìfá ọ̀dọ́ gbókun wà dáa tàdéédé bá lè jọ ṣe ṣe nìyẹn tí ẹni yìí tó lè máa lọ lé. wọ́n lọ jẹ́ tọ́ yóò dùn ní ẹni tẹ́jẹ̀ máa fi dá lára rẹ̀ tí ó ti padà fi sọ̀wá fún ọ̀wọ́dà. ọ̀pọ̀ إذا طوف الطواف لإقامة ولها أن تؤذن ولا توسع إليك ورد عليه ذلك خيرا. tọ́ afọ àbdùlẹ̀ náà bá ti sọ pé kò rí bẹ́ẹ̀ o ẹ̀rí látàtijọ́ kó wá ti fún àfáàkẹ́ lọ lọ́tẹ̀lẹ́ ní àwọn sàbí kan torí pé yẹn bọ́rẹ́lẹ̀ látọ̀dọ̀ àwọn sàbí àwọn àgbà fáàjì lórí ẹdún nìyẹn o ọ̀dẹ̀ sẹ́ni tí ò ń ṣe èèyàn pàtàkì náà àwọn afárá méjèèjì ni wọ́n ń pa ọ̀rọ̀ yìí. afáwọn abdullahi náà bá sọ̀rọ̀ di ọlọ́run tẹ̀lé ànífọ́ mọ́ ní kò rí bẹ́ẹ̀ o. bóbìnrin yẹn bá ṣe tọ̀wáfù ẹlẹ́ẹ̀kejì ti hajj gẹ́gẹ́ tí wọ́n ń pè ní tọ̀wáfù ìfáàdọ́ tí máa ń wáyé ń jọ kẹwàá lọ́lẹ̀ ìjà yẹn sì lè ṣe lákòókò ní ìdí ọ̀bá rọ yẹn bá ìyẹn tó wá fúnlé wá dà àfọwọ́ sẹ́ẹ̀dù ní ọ̀rọ̀ ni kò jẹ́ kò rí bẹ́ẹ̀ àti tí máa ń ṣẹlẹ̀ sí pẹ́ wọ́n ní Ibn Abbas wá sọ fún sẹ́ẹ̀dù mọ̀tí ọlọ́run ta la ní fún wa. tó ó ní lọ́ọ́ bì lẹ́rí bọ́rọ̀ yẹn le àwọn ìyàwó rẹ̀ ọba kan lọ́ọ́ bí wọ́n <laughs> àwọn ìyàwó rẹ̀ tó bì bí ọmọ sùlẹ́mù léèrè ó bí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ yókù náà kò bí wọ́n léèrè mọ́sí aláì wọ́n ní sẹ́ẹ̀dì máa lọ lẹ́gbẹ̀ẹ́ tó bá. ṣé ọ̀pá obìnrin ó ń gbú lọ́rọ̀ tẹ́lẹ̀ àwọn sábà nẹ́bí gbé ó sáà ní bá nẹ́bí sọ́lọ́ àṣálá ń ṣe fún wọn ní màkàwé ńgbà tó wà láyé ńgbà yẹn wọ́n sá rẹ̀ ìtumọ̀ rẹ̀ níyàwó wọ́n ní afárá sẹ́ẹ̀dì máa lọ lẹ́gbẹ̀ẹ́ tó ọba bí wọ́n léèrè ọba dé ọwọ́ ayé ti ká ọlọ́run màjá àdó lè ṣe bẹ́ẹ̀ fà wọ́n làwọn bá ti àfa bá ń rẹ̀ á ló ṣe yí lọ́rọ̀ rí o ìyá mọ́ bá wọn fi léèrè wọ́n nígbà tí ìyẹn bá ṣe sọ̀rọ̀ áfírí ìfọ́dọ̀ báwọn ti kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ti fi sọ̀rọ̀ lọ́rọ̀ àyọ̀sọ́lá èsì ṣe dandan mọ́ kálíjọ bá dé bẹ́ẹ̀ pé àṣà ti sọ̀rọ̀ áfírí wàdà. ẹ̀rí àfa ọ̀gọ́rùn-ún mọ́nu onímọ̀ sọ̀lá fún ẹ̀ àbá ńlá ni o àwọn àmọ̀ yìí bó ti yẹ ká wá ìsọfún bákan náà máa lè kó ní mọ bá àwọn èèyàn gẹ́gẹ́ máa sọ pé. wọ́n tọ̀nà bí náà wù ní ìtàlẹ̀ àkúsùnà ọmọ tọ̀nà bí náà wù ní tàhámàlà òmùrọ̀ náà. ẹ lè na tàhámàlà. tàhámàlà òmùrọ̀ náà. ẹ ẹ ó ti tó ó ní mọ bá àwọn èèyàn gẹ́gẹ́ máa sọ pé ìmọ̀ yìí àwa fúnra wa àwa fúnra wa la wá fún àwọn akáfí máa yanjú àlámọ̀rí àwọn èèyàn bó ṣe wá rí yìí gan òye wa ẹ̀rí bó ṣe wá padà wá dì ẹ̀rí Muhammad bin Umar fún mi gbọ́n Malik ọmọ Anas wọn nígbà tó ṣe hajj eléyìí fún ẹ máa fẹ́ kà wọn nígbà tí Abu Ja'far al tó ṣe hajj ọwọ́ àpè ọwọ́ àlọ́ wọlé bá fàájà tùmù ọba sọ̀rọ̀ ọwọ́ àbímí lérè fàájà tùmù mọ́dá lóhùn àwọn ni kí ni Abu Ja'far wí ó ní inni qad azamtu an amra ọ̀rọ̀ ìsọ́ọ̀fù la tó fẹ́ ká yọ ká fara balẹ̀ gbọ́. mo ti pinnu aláṣẹ̀dẹ̀ rẹ nìyẹn o mo ti pinnu pé kí n pàṣẹ bí kùtù bí ká ha bì í alẹ́ sí wa lọ gbogbo tíra tí wọn mọ mọ́lì kì mo ti pinnu pé tíra yìí yáa ní àlùmọ́ àtọ́ àlùmọ́ àtọ́ ìlùmọ̀ àtọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ àlùmọ̀yàsà òun náà lèyí tá a ti rọrùn náà àwọn kínú nínú ohun tó ní ṣe pẹ̀lú àhàdí ìdánẹ́bì èyí tọ́lọ́run ti rọrùn sallallahu alaihi wasallam ọlọ́gbìn àlùmọ̀ àtọ̀ ó ní mo ti pinnu ó ti pín sínú àtọwọ́ kọ yìí ọ̀yọ́ ń sako ní saka àwọn abí àwọn kọ́tì rẹ̀ tí ó pọ̀ àwọn afẹ́ǹdì ẹ̀ sí kínní o ìlà abúlé mi sọ̀rọ̀ gbogbo òlu nínú àwọn ilẹ̀ àwọn mùsùlùmí instant síbẹ̀ nuskhatan kọ́pì kọ̀ọ̀kan. màá wá pa wọ́n láṣẹ àdìyá àmàlù bímọ fi ha bó ti fi tọ́ bá wà nù síra yẹn ni wọ́n á lò wọn ò gbọ́dọ̀ tayọ rẹ̀ kí wọ́n tún mú síra mi wọn fẹ́ ń gbọ́rọ̀ ni. <laughs> sọmọ pé tẹ́lẹ̀ kẹ́ bá sọ bẹ́ẹ̀ pé fóun ti fẹ́ ṣèwé rẹ̀ nìyẹn bí tún lórí ojú ni. wọ́n sọ bẹ́ẹ̀ fún ọmọ alẹ́ aláṣẹ lẹ́ni tún sọ bẹ́ẹ̀ fún ọ. a sọ̀rọ̀ ta la aláṣẹ yẹn bó ló ti jẹ́ fún wa. ẹ̀rí wọn ò ní lo tíra àwọn ju tọ̀dọ̀ tiẹ̀ lọ tíra rẹ nìkan. wọ́n yàda àwọn ẹ̀mọ́ kí wọ́n dálé ìwọ̀n tó bẹ̀ yàtọ̀ sí mu àtọ̀ yẹn àwọn èèyàn pa á sí. nínú àdá lè ẹ̀lì mímọ́ dà nínú àwọn ọmọ tuntun mi. wọ́n ní èmi rí wípé ìpínlẹ̀ mọ̀ òun lè sàwọ́ àwọn ará Madina òun náà sì ní mọ́ wọn ẹ̀wọ̀n rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní ya tó yá amírọ̀ lùmùmíní mọ́mọ́ lè kí wá dáhùn pé aláṣẹ mùmíní láti pa má ṣe bó ṣe tó fàyín náà nẹ̀ẹ̀sà tọ́lá àwọn èèyàn kọ̀dù sábà kọ̀dù ilé yìí má kọ̀ wí. àìní ọ̀rọ̀ tí ó ti gba wájú láwọn èèyàn ti mọ̀ ọ̀sẹ́mi ọ̀hún àhàdíìsà wọ́n tẹ̀ ti gbọ́ àwọn àdìsí tó pọ̀ ẹ máa gbọ́rọ̀ yẹn wọ́rọ̀ wọ́ọ̀rì wàyà wọ́n gbẹ̀gbà wá tó pọ̀. وأخذ كل قوم بما سبق إليه ìkọ̀ọ̀kan ti ṣe kí ni wọ́n ti mú nǹkan tó gba wájú lọ́dọ̀ wọn nù hadith wọ́n á nílò bí wọ́n sì ti ń lò lọ́wọ́ wọ́n dánú bí wọ́n tún fi ń sin lọ́wọ́ mìnàfìláfin náà nínú àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jẹ́ sáré òjijì ọlọ́run ọ̀lọ́lọ́ àṣọlá àtàwọn mi. fa ìrọ̀dàhùn àmọ̀ ìṣàkọ̀dọ̀ òhùn ṣẹ́dí fa ìnà rọ̀dàhùn ìdá wọn padà dájúdájú dídá wọn padà níbi ohun tí wọ́n ti ní adìẹ ọkẹ rẹ̀ tó ṣe pé fẹ́ ẹ lálàáfíà àtẹ́lẹ̀ náà káwá dá wọn padà fẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀rí ohun tó le ni fẹ́ gbọ́dọ̀ tí wọ́n parí kí n mọ̀ ọ̀dà ìnẹ́ẹ̀sà àwọn èèyàn lọ àti ohun tí wọ́n wà lórí ẹ̀ àti ohun tí gbogbo olókè ẹsẹ̀ sàfọ́ra wọn. wọ́n ní àbújá afárò ẹ̀lẹ́mọ̀ gbèsè ayé mi mo fi búra tí ọbẹ̀ gba ohun tí mo wí ni làwọn sórí ìbá pàṣẹ gẹ́gẹ́ bí aláṣẹ wọn ní ká bá wọ ọ̀rọ̀ sí mọ́mọ́ ní kí sọ ìhádà ọ̀ọ́yà tó ń tẹ̀lé sọ. díẹ̀ nínú nǹkan táwọn táwọn èèyàn ti mọ̀ ẹ wá lẹ fẹ́ sí lọ́nà yẹn fáwọn èèyàn mú táwọn yẹn wá ti mọ̀ tó sì dá yẹn ń gbọ́ paríparí dọ́gba lélẹ́yìn látọ̀dọ̀ ìmọ̀tò máa rí ìjọba ìmọ̀ alaláṣẹ tá a sọ fọlọ jọ ní àwọn gbọǹgbà yẹn òun náà lẹsọ ń pè ní alimọsúrò alàgbàsí ikọ rẹ ní abdullahi bonu muhammad bonu ali bonu alàgbà wọn pè ní abu jaafar alimọsúrò ẹgbẹ́ mọ́tò ikọ̀ rẹ abu jaafar al-Mansur òun ló jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn khulafa Bani al-Abbas àwọn àrọ́mọdọ́mọ Abbas gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé oríṣiríṣi ìṣèjọba ló ti lọ a rí i pé ìjọba àkọ́kọ́ sáà ní fi lélẹ̀ sallallahu alaihi wasallam sọ lẹ́yìn rẹ̀ wọ́n náà ní àwọn al-khulafa ar èyí tó ṣe pé lọ láàrin kíni o ọgbọ̀n ọdún hmm. ọdún kọkànlá sí ogójì ọdún ìjọra lẹ́yìn tíjọba eléyàn lọ Hamawi empire ìyẹn náà tún wáyé tí wọn pèsè àwọn kòlàfà bẹ́ẹ̀ látọ̀dọ̀ ọbaṣọ parí sọ́dọ̀ sani o àlè ibùdó àbí tọ́lí wọn ló kíni o láti yẹ òun ni ìjọba wọn fi lo ìfẹ̀mí lẹ́yìn náà wọ́n tún ka àkókò àwọn Bani Umayya èyí tó bẹ́ẹ̀ látọ̀rí àfa Muawiya bin Abi Sufyan radiyallahu ta'ala anhu tó parí sọ́dọ̀ ẹni tó ń pè ní Marwan al ẹgbẹ́ mo ti pè Marwan al ìjọba tí wọ́n náà rọ láti fọ́ọ̀tì di one thirty two ìjẹ́rìíyà wọ́n tó di pé ìṣèjọba àwọn àbá títún padà bẹ̀rẹ̀ eléyàn náà bẹ̀rẹ̀ láti one thirty two sí six fifty six ìjìríya ìyẹn bẹ̀rẹ̀ láti orí ìdáni àwọn tó ń pè ní abdullahi bin muhammad bin ali bin abdullahi bin abbas òun ni wọ́n pè ní asafah asafah ìjọba tí wọ́n náà wá lọ títí ọkọ̀ àdìsọ́rẹ́ tó ń pè ní abi ahmed abdullahi alimọ̀tẹ́sìmùfìlà ẹ̀ wá rẹ̀ ń ta pè ní. Al-Mansur al-Abbasi akọ̀pẹ́ kọ́ rẹ̀ ní Abdullahi ibn Muhammad ibn Ali ibn al-Abbas Abu Ja'far al-Mansur òun ló sì kejì nínú àwọn àrólé banil Abbas Abbasi empire òun ni àkọ́kọ́ ẹni tó sàkólé kẹ́mọ̀ ara rẹ̀ mẹ́lẹ̀ yìí ní àkàzù ọbẹ̀ ṣe máa tọ́ ní dandan báwọn ọba nínú àwọn ọba alárúbáwá ó sì ní mọ̀ nípa fíkì àti adam sọ egbò ni wọ́n bí afa àti wọ́n bí sí òkà tó ń pè ní tòmẹ́ìmá ìyá rẹ̀ ọmọ wa làdì ẹ̀yin náà ni wọ́n ń pè ní ọmọ wa làdì àwọn lẹ́ni tí ọjẹ́rù ọ̀rọ̀ bọ́bíyé òun ló bí ó sì di aláṣẹ lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ arákùnrin ta pé ní sàfáà tó kù láyé ọjọ́ tó kù gẹ́gẹ́ ọjọ́ sì náà ni wọ́n fún níbáyà tó di aláṣẹ òun lọ́kọ́ ìlú tí wọ́n pè ní kíni o. Baghdad tí wọ́n padà fi sí ilé ìjọba àti gbọ́dọ̀ ń bá àtẹ́ rẹ̀ ó sì tún fi lé mọ́sálásí haram ó ti àlè síbẹ̀ ẹ̀rí sọ oríṣiríṣi àwọn ìlọsíwájú lọ wáyé lásìkò ìṣèjọba rẹ̀ ẹni dáwì wọn ló hétí eré wọn sì jọ nígbìyànjú ọjọ́ oníròyìn òun ló bí gbogbo àwọn ọkùnrin àbáṣí yìí àbáṣí yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àbáṣí òun ni bàbá wọn àwọn èyí tó ń ka sí kà nípa wọn wọn fẹ́ẹ́ lé ní pọ́ọ̀tì ni wọ́n ti máa ń pè ní abul khulafa ọ̀daràn náà àrọ́ ọmọdé ọmọ rẹ̀ tó ti bóun ló fẹ́ jẹ rẹ̀ bí a máa ka wọn tó wọ bíi seventeen pèpè ọba ọmọ ọba ni pèpè gbà tó ń lẹ́ láyé báyìí ọmọ ẹ̀ lọ́pọ̀ síbẹ̀ lẹ́ẹ̀kan náà ń pè ní ìbáàdì tòbí ọ̀rọ̀ àfàwọn nìyẹn níbẹ̀ láti mọ̀ wípé ní ẹni tó ní náà òun lọ pàṣẹ rẹ̀ mọ́ mọ́ ẹlẹ́kì pẹ̀lú ìsọ́ọ̀fù rẹ̀ ọ̀sọ̀ ọ̀run bí àìsí ìjẹ́ tó yá àwọn èèyàn jẹ́ ọ̀sẹ̀ bá wa ó láti á lọ sí síra àtẹ̀mí lọ́nà èèyàn fáwọn èèyàn nínú àwọn asáàrù mi wọ́n ní Muhammad al-Hajjaj an abi wọ́n ní magbọ́ sọ̀hún wọ́n ní bin Qasim ọ̀sọ̀ fún Málìkì yìí pé. ó ní èmi ọ̀mẹ́ni kan tó nímọ̀ nípa kátàkárà táwọn ará mọ́sàrì wọ́n ní mọ́lì kó wá sọ báyìí pé ó ti jẹ́ tó fi sọ yẹn. ah pẹ̀lú wọn náà ju ara rẹ̀ fáwọn èèyàn tí wọ́n fẹ́ gbé yẹn kẹsì ayé nìyẹn. àwọn ará mọ́sàrì tí wọ́n mọ̀ nípa kátàkárà kò sí bí wọ́n ti mọ̀ ìwọ náà ló jẹ́ wọ́n mọ̀ pẹ̀lú fíkì òtọ́ ọkọ wọn. ọkọ anila ari kulikun yóò hàn kọkọ ìmọ̀ ìhàrí. subhanallah ẹgbẹ́ ohun tá a fà rí mọ́ mọ́lì wọ́n ní ah èmi fi hàn ọmọ kankan tí wọ́n ń pè ní kátàkárà bóò làwọn èèyàn ó sì wá mọ̀ pẹ̀lú mi. àtọ̀wọ́ ń sọ. قال خالد بن يزيد بن معاوية أتيت بجمع لكتبي وما هذا من العلماء ولا من السلف. إيه ربنا يلي. أبا خالد بن يزيد بن معاوية nínú ìsọ́ọ̀fù àwọn ìlànà nìyẹn wọ́n ní mo sàkólé kan kí n kó àwọn tíra jọ ó ní mo wá padà rí pé mi ń sọ lùmọ̀ mi ń sọ sáláì mọ̀kan kérù mi wọn wà wá kì í kì í kó síra jù tí mo bá tẹ̀ tójú ọmọ kí ó ní ìdèbí ọ̀bá tó dá ìrírí tó ń sọ̀rọ̀ kí wọ́n á ké sí mi pé kí wọ́n á sọ kí wọ́n á kó síra jù wọ́n yẹ sí ìdìbò náà wà lé ìdìbò àdùn málẹ̀ tòun sọ wípé ìdáàmọ́ ta àjásù fi màjìlísì tànẹ́hà àdìsí ìlàmà àlìmù wọ́n lámà àádọ́ ẹ̀mí ìlà àgbáyé rèé وكان إذا ما تناهى سكت bó ti yẹ kẹ́ni bí máa ń ké wórí mi ìdá mọ́ ta àdá sókè máa jẹ́ mo bá fẹ́ sọ̀rọ̀ láàyè lóko kan tàbí àhàdísí ìdáhùn àyẹ̀wò ní kí ó ti bá parí sí ní parí ọ̀rọ̀ tí o. wọ́n lọ́mọ àdó ìlmi ìlà àgọ́ ìrìhì ìmọ̀ mi ò gbọ́dọ̀ sáyọ̀ nǹkan sí níbẹ̀ wọn ká náà ìdá màdà àzàkátù mo kó dání tó bá ti sábà yàrá ìdàkẹ́sì. الشعبي قل ميراني صدى بيبي ما أشاء أن أرى أعلم مني مما فكر ريفه أني ما جملة إلا وحدثته أي في قجازيبي إلا وحدثته أفكر وي حديثي شنطم ميراني صدى بيبي ما أشاء أن أرى أعلم مني fún ife mọ̀ ń fẹ́ kọjá sí pé yọ ọmọ jù mí lọ àyàfi kọjá sí pé máa tún wí hadithi wọ́n lè lómi sọ báyìí pé. olùmọ̀ náà ní sọ̀rọ̀ yọ wọ́n là ń mọ̀ nǹkan àwọn èyí tàbí náà pọ̀. ìwọ̀n tá a mọ̀ yìí a ní fi bá wọn bá a jẹ́ nígbà kí ni wọ́n fẹ́ kí ìgbà tó yọ ọmọ lójú orí bẹ́ẹ̀ àgbọ̀n tó tó bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bí ayé ògùn léèrè ń pa kankan wọ́n náà àti ògùn ní iṣẹ́ ah, kankan ọ̀dọ́dọ̀ mi ń bẹ̀ wọ́n bá sọ wípé à wọ́n ní ìbíra ìyíkà tí ìlàkàyè rẹ̀ sọ̀rọ̀ tí dandan ni kọ́ máa ká sí ìsìnkú ago tó bá dán gbogbo ìgbà ni. àfààní láàyè gbólógbò rúra ayé ọpọlọ mi kì í tún gbé àwọn olùmọ̀ ni ẹ yá àjọ àní òsín wọn jẹ wọn ò fojú ó jẹ ọ̀fẹ́ fún wọn ti á fèrè fèrè sínú láti sára sùdán ara sudan bí ọmọ náà wọ́n máa ń gbé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ náà máa ń gbé tẹ́ǹsì lọ wáálè tọ́lú sọ pé lọ wáálè ìtumọ̀ rẹ̀ ní pé ó rìn ẹ̀mí rẹ̀ abẹ́ pin àwọn ẹgbẹ́ ti dáàm ìyẹn ni pé iwájú iwájú iwájú iwájú súnmọ́ tẹ̀lú fùkírà ọkàn tó ayé àtọ̀ ọba ti rìn tó sú ọ ọ sàbí bá kẹ́lẹ́kẹ́. ṣùgbọ́n ó dìfẹ́ǹsì bọ́ bá ti sí kí yẹn sí ìbẹ̀rẹ̀ ti sọ pé yóò jìnà báyìí pé sẹ́mṣì ìdáàbò ìtumọ̀ rẹ̀ ni pé ó rìn bíi one hour àbí jù bẹ́ẹ̀ lọ. mo mọ̀ pẹ̀lú fòkìlà sọ wáálè ọ̀dùnfà bẹ́ẹ̀ rẹ̀ rà ìlà àìlàlà sọ wíìlù ní pé sọ wáálè o mo bá nìyẹn ti yé ẹ rí ẹ káwa náà jọ àwọn àbá wa yìí àwọn àlọ́ pọpọ lọ nìkan lábàá fi sọ̀rọ̀ ìgbẹ́ tó jọ wá ní máa tì mí ní kán béèrè láàyè tá a wà yìí ẹnu mi ṣe máa ń ṣe nìyẹn ẹ̀rì pa sọ́kọ̀ ẹ̀ tó wáyé tó gbogbo wọn béèrè ní dáhùn ó wà mọ̀ jìnnà ó ga sí wí nìyẹn ẹlòmí ò sí ìparí kéwú tó lè bá àgbẹ̀ ìjọ ń lọ kéwú báyìí náà ni o kò sí wọn ó béèrè mọ́sálásí wọn tí ò ní dáhùn àwọn ọmọ wa rẹ ni ilé ọba ti lé kò yé mi náà ni àìmọ̀ wa ara ó fi léè níbẹ̀ làwọn sọ ah wọ́n ti jẹ́ àbílẹ̀ nípa àbáwá àbá làwọn ọ̀sẹ̀ lọ́wọ́ síra ńbẹ làwọn yóò tún wọlé àtẹkẹ ń pọ nítorí náà wọn gbọ yẹ máa béèrè ọyà máa rọjò béèrè lómi ògùn fẹ bá béèrè máa da yín lóhùn ọjà tí wọn nìyẹn òbẹ́yìdó ńlá ibùn ìṣẹ̀rí ó ní mo gbọ́ àyè ibùn màdínì ó ní abdulrahman ibùn náà ti sọ pé láàkàtú ọ̀bẹ́dàlá. هو يومئذ كوني فخالفني فيه ودخلت عليه وعنده الناس في ẹ̀rí àfáwà yìí ó ní mo gbọ́ àlè ibùdó mọ̀dínì rahimahullah ó ní ọ̀sọ̀rọ̀ àwọn ògùn náà di ó ní àwọn ń ṣe àtúnyẹ̀wò hadith ní àti Ubaydullah ibn Hasan al-Qadi níjọ́ yẹn tẹ̀lé adájọ́ lẹ́nu yẹn wọ́n sá ìyá apá mi bí hadith yẹn mọ́sálà ọba àwọn yẹn sì wà lọ́dọ̀ rẹ̀ láàyè ni wọ́n wá sọ ذلك الحديث حديث تاجون صليك ين كما قلت أنت جامو قرا قرا قال بوزي بنا لوريو وأرجع أنا صاغرا wọ́n ní mo padà padà ní lẹ́ni tó jẹ bẹ̀rẹ̀ rẹ̀ ká àbí ẹ̀wẹ́ ní mo tún ní tún fẹ́ lọ fún àlàyé sí i àsọdò ló ti dọ́dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tètè wílé yìí náà lọ́jọ́ ti lọ Al-Khalil ibn Ahmad ọ̀làwọn ọjọ́ mi mẹ́rin ọjọ́ kan bẹ́ẹ̀ tí máa jáde فألقى فيه من هو أعلم مني ما قد بني ضم جميلا فأتعلم منه يدك وما لدول ọjọ́ ni ọjọ́ tí mo fọ́rọ̀ ni ìjọ kìíní ni ìjọ kejì òun lọ́jọ́ tí ń jáde fàálùkọ́ fíhí mọ̀nì mi ẹni tí màá ni màá pàdé sẹ́wọ̀n pé yẹn ọgbà aládàá bíyẹn bá kọ́ yẹn ni wọ́n ọjọ́ kẹta sáfà àdéjọ́ jẹ́ ọjọ́ òru ó ní máa jáde fẹ́ fà álùkọ́ bí ìhìmọ̀nùrúwà mísìlì ẹ̀ńtọ́jà bí èmi fáwọdà akérò àwọn àjọ sí àtúnyẹ̀wò kéwù kọ̀dà káyọ̀ ọmọdàrú ìyẹn jẹ́ ọjọ́ ẹ̀kọ́ fún mi. ọjọ́ kẹrin mi òun lọ́jọ́ tí máa jáde tí máa pàdé ẹni tí ò tó mi wọ́n hu ayárọ̀ ọjọ́ ẹni ni máa ń pọ̀ jù ó dẹ̀ máa ń pọ̀ ń sẹ́yìn yìí dáadáa ọjọ́ yẹn máa ń pọ̀ ń sẹ́yìn sọ ọjọ́ yẹn ní rẹ̀ ní bí ò tó mi nú mọ̀ ìwọ gan máa rí pé yóò tọ́ nú mọ̀ bó ṣe tún fi kéwú já tó yìí lẹ́ni o. wàhùwà yà adìnàwó ọ̀sì yóò sì máa ríra rẹ̀ fóun jù mí lọ. bàláwo kẹlímù ẹ̀kọ́ sọ yẹ lónìí. èmi ò tẹ̀ ní bá sọ wà jẹ́ àlùkò ìyá ọmọ rọ̀ èmi ò sọjọ́ ní mi níbẹ̀ lẹ́nu máa rẹ̀ pé kò sí mọ́ kékan kí ló ń fi sinmi àrẹ̀ sí ó sì ní jọ́ọ̀nì ọ̀rọ̀ bá nìyẹn ti yé wọ́n ní bí wọ́n ti máa ń sọ wípé ìdá àlìlámùtà àkìlà ilman hamidaka tó àyíkó làkà ìlọ́kọ́ nímọ̀ adúpẹ́ fún ẹ tó ọba kálá ìmọ̀kẹ́ sáfùmọ̀kà yóò bu ẹni sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni nìkan àlú ní ìgbéraga kí ó ti mọ̀ pé lóṣù ní ìpè dáadáa ọ̀rọ̀ aláìmọ̀kà ni wọ́n mọ̀ kọ́sàkà á dẹ̀ rí ọtí yẹn níbí wọ́n mọ́ yọ alẹ́mu mùsẹ̀hì á gbọ́dọ̀ kẹ́ni tí ń ti jú nímọ̀ bẹ́ẹ̀ náà ló ní gbèrágà á gbọ́dọ̀ kọ́ kéwù nínú àwọn ẹgbà wa mi èyí tó ti bá mu wa wọ́n mú ọ̀rọ̀ àfààyè wa bozoro jamufra wọ́n ní obìnrin kan bá fa ìjánu ẹ̀sìn rẹ̀ nígbà tó jáde lẹ́yìn kí sọ̀rọ̀ ọwọ́ àgbà báyìí pé àfihàn ni fún mi nílò àmọ́ yòókì tún náà sófin mímọ ayé ṣe ìwọ̀n táwọn yẹn yíká rẹ̀ ní ìsẹ̀mí wọn àlàkọ́dìrì kéèsì yìí lóun tí wọn bí làákà yìí wọn ti tó. àwọn bìtà kìdírì mi ní kàlíkì himlam àbí pẹ̀lú kádàrá tọ́lọ́wọ́n bá kọ fún wọn adẹ́dà wọn wọn ni kọ̀kọ́ lálá ọwọ́ aṣọ fárabìnrin yìí pé a sì yí mọ́sálà ìbéèrè yìí ìyapa ẹnu ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó ti ṣáájú ní sàlàfínà nínú àwọn ẹni tó ti lọ ṣáájú wa obìnrin yẹn wá sọ pé fàáńtà àìlà akẹ́kọ̀ọ́ ti máa tẹ àkóso mi bẹ́ẹ̀ ti máa ṣàyà àdìjàwá bíi bí táà lọ nìyẹn bó o ti máa ń mú dúkìá nílé owó mùsùlùmí tó bó o tún méjì tó wà fún un mọ́ra bí ọ̀yì ọ̀kọ́ àlàlà ẹni yẹn wá dá àkóso mi bẹ́ẹ̀ ti máa èmi máa ń mú nílé owó àlàkọ́dé ẹ sì gbọ́ tó wọn yẹn yé bẹ́ẹ̀ mọ̀ pé bí kẹ́kọ̀ọ́ pé ẹ ti lówó oṣù fẹ́fẹ́ ń tọ́ba jáde grammar school àti ẹ̀ ń tọ́pa fásitì àbí nc ìtumọ̀ rẹ̀ ni pé nbí sẹ́kọ̀ mi dé náà ní gbowó máa ń gbé owó tó ní ti mówó yẹn wọ́n lọ àkàtò àìlà kọ́tìrì máa la ọ̀hún tọ́ba jáde pé ńlọ gbowó ju ohun ti mọ́ lọ́ni àǹfààtò sẹ̀rí à ní ti gbọ́ ilé ọ̀sùnì àwọn àtọ̀gbẹ́ àmọ́ ilẹ̀ kàyídá ayé ta àjàwá bí ha di mọ́sálá ṣùgbọ́n tó ọba mẹ́sì tó ọba mẹ́sì ìbéèrè tí mo béèrè yìí lákọ̀ọ́dí àṣìṣàǹtàlì ìlàdà ó ti wá mú àrékèrèkè tí ta àwọn òde rìsíkì àlẹ́ yìí ká nípa ìjẹ́ ẹ̀kún rẹ̀ tó sọ òkun pé níbi tó kéwúdé náà ní owó tó ń gbà lówó oṣù ìtafẹ́ lò ìsọ́fù náà bí ọba yẹ̀yẹ̀ onídìí fún ọmọ afẹ́pẹ́ kan ayé níbi ìsẹ̀nìkan náà wọn kò kà máa ó ní ní ìwá ìmọ̀ lè agbologa àkùsọ̀ ibi tí pa àpín ibi tí mo wà wà láàkì lè àìlà màmá la yẹsà òní ìjà jù ṣùgbọ́n kí n lè fi mọ́ gbogbo pé n gbọ́dọ̀ ṣàìmọ́ rẹ̀ akọrin sọ wípé ìdáhùn ń ha ilmi ìdáná àìsàn àìsàn àtọ́lá fa àmúlá àmúdáná àfa àkóso wọ́n yóò kúbírò ní anga ebil mari fa'ilu kadal fa'ilu amma jayyabal mari yo biru wọ́n ni ìdámọ́ ń dà ha ilmi ń tàdé haìtò ẹ̀yìn ìdáhù tí mi ọ̀bá síwọ́ débi tó ń dé ilé òun mọ̀ ẹ tàbí àìsàn yìí náà èmi ó sì sin tèmi pé débi tó ń tèmi lọ. àtọ́lá ha fa ìyẹn ni pé báyà ń fa máa fa nǹkan gùn ni tí ní ó kúrú pé tẹ̀síwájú mọ́ wọ́n yóò bí yóò máa fún mi ní ìròyìn iṣẹ́ tọ́mọ nìyẹn bá ń ṣe yóò jẹ́ ká mọ kínú tọ́wà ń kọ̀rọ̀ rẹ̀ kázàlì fún ìlọ àgbọn lẹ́yìn abalimọ́lì òye fúdérò bí iṣẹ́ ṣe rí bí iṣẹ́ ṣe rí nìyẹn bí máa ń fún yẹn ní ìròyìn nípa àwọn tọ́mọ nìyẹn bá pamọ́ eléyìí dábì parí rẹ̀ òun náà ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àfáà ní kí ìṣẹ́ nìkan ló fún mi rà tọ́ta àbí Muhammad fasin bin wọ́n nígbà tí mo tíráfù ìyẹn ní ọ̀pẹ̀ mo tíráfù lọ sí mọ́ṣúrì mo wá sọ̀kalẹ̀ sí kọ̀yìràwá rẹ̀ ó ní mo wá lọ sọ àkàtù abubakar muhammad hadith musaddad mo gbà lọ́wọ́ àfa yìí ó ní mo wá tọ́wọ́ kú lọ sí baghdad mo pàdé àwọn èèyàn ọlọ́mọ sọ̀rọ̀ gba mo wá kó mẹ́yà mo tún fẹ́ dé sọ́dọ̀ rẹ̀ láti lọ gba hadith yẹn pé mo wá kà fún ní mo hadith anabi yẹn fún sallallahu alaihi wasallam ibi anahu kọ́dìmọ̀ alẹ́ yìí òun ta fẹ́ lónìí yẹn. أنه قدم عليه قوم من مضر مجتاب النمار في àwọn kan wá bá nàbì sallallahu alaihi wasallam nínú fámìlì mudar mujtabi nimar ẹ̀rí pé bàtí máa kà nù hadith yẹn nìyẹn lẹ́ni tó ṣe yí pé wọ́n mú aṣọ wọ́n dà bora aṣọ tó kí wọ́n dà bora wọ́n làbá ni wọ́n á dábí lórí pé innama huwa mujtabi nimar nimar ó pè ní kíni o nimar. ìyẹn ni pé wọ́n ké so rọra fọkútù láwù èmi máa sọ bá àbá àti àmùjíjáde ní àákàrà akọ̀rọ̀ àtù bébí ṣe kà á lọ́dọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n kà á lọ́dọ̀ Spain ní Iraq ni ń sọ fún mi pé pẹ̀lú bó ṣe wọ tó a ti mọ̀ pé ní ẹgbọ́rọ̀ yẹn ẹni ẹ wá ní ọlọ́wọ́ àtọ́wá yìí pé torí bẹ́ẹ̀ kún bí na ilẹ̀ àdáríkà sheikh ẹjẹ́ lọ sọ́dọ̀ àfa àgbà yìí wọ́n lọ àfa àyẹ̀wò ànú mọ́sálásí fa iná láwọn òbí mísìlẹ̀ ha dà ilman tọ́lọ́hún náà máa nímọ̀ tọ́wá yìí pé wọ́n náà sọ pé ó ti nímọ̀ kan ní ìrákì báyìí wọ́n lọ wá dìde lọ́bẹ̀ wọ́n wá bí àfa àlérè nípa àdéhùn àfa ní ìnáwó òhùwà mọ̀ ìṣáàbì nímọ̀ àwọn ẹni yẹn wọ́n da aṣọ aṣọ tó kì í yẹn aṣọ ìkísà yẹn wọ́n da àbúrà bó o ṣe wúyẹ lọ́rọ́ rí wọ́n fún kọ́ọ̀mù wọ́n ní torí ìtumọ̀ mùsítàbí ní márùn yẹn ìjọ kan ni wọ́n tí wọ́n wọ aṣọ tó yẹ pé mùsàkọ́kọ́ tán jòyó bò hàn tí wọ́n ti yàgbó rẹ̀ àmọ́ níwájú wọn sọ eléyìí ó ń ni ọ ó ń jẹ́ àlàyé díẹ̀ nínú ohun tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ìsọ̀ tọ́wọ́ ẹ̀fà nílò ju ìṣẹ́jú márùn-ún lọ sọ ká fi béèrè béèrè nítorí àkókò wa wọ́n á lè ju ìṣẹ́jú márùn-ún lọ. ṣùgbọ́n aláì pé ní aláì pé ní. Thank you. ẹ a lè sọ wípé a lè fi mọ̀mọ́ báyìí o kàti gbìyànjú tó bá a ṣe gan ẹ̀kọ́ dẹ̀ lè yé gan tọ́lọ́kẹ̀ rẹ̀ gà òun kẹ́ òsì ní ṣe bó ti yẹ kó ti bẹ́ẹ̀ náà ni oníṣìyí darí ohun tá a fẹ́ sọ náà ni pé kò lè nímọ̀ débi pé a lè kọ́ nímọ̀ débi pé yóò yé because kò ní béèrè bí nǹkan yìí ẹ̀ tó ń pè lóṣìṣẹ́ èyí sì tìjú kéèyàn má ti bára pàlà lágbà lérò nígbà tó ṣe pé ìtìjú kéèyàn má lè béèrè pé bóun ní ìṣẹ̀ṣẹ̀ lé ìtumọ̀ràn bí a lè fi mọ́mọ́ náà. Thank you. kí ni ẹ ọkẹ tábà ṣe tàṣàhò ẹ máa mi kaba ẹ máa mi kaba yìí bí sẹ́yìn fi débi ashhadu allah ilaha illallah ẹ̀ náà lásán wahdahu la sharika lah tẹ́lá tó ti kó mẹ́ ẹ̀ tún kọ́ńtínú láti máa nìka ọgbà tẹ́sán sàlátù ni o ẹ ṣe gbogbo àwọn àjọ àyókù ni o ẹ máa nìka títí láti máa fi aláhì èmi ọmọ súnmọ́ rẹ̀ wọ́n lè lé nǹkan táwọn kà táwọn ọ̀kà wọ́n nù nǹkan tó yé mi mo ń tẹ̀yàn bá fi nǹkan rẹ̀ báyìí. Thank you. Ah, ẹ̀yẹ́ máa ẹ̀yẹ́ máa kọ̀rẹ́ kọ́ sọ pé Abu Abdul-A'la ẹ mọ̀ pé ní títí bẹ́ẹ̀ ní pẹ́ kò ní jìtọ́ sọ̀rọ̀ sọ pé Abu Wafẹ́ ẹ kọ̀rẹ́ tì rẹ̀ náà ní pé kọ́ máa bẹ́ẹ̀ kọ́ sọ pé Abu Abdul-Wafẹ́ òyìnbó Aba Abdul-Wafẹ́. Wọ́n á ń bẹ tó jẹ́ sọ́ọ̀tù tí wọ́n máa ṣe bíi ti kíní báyìí bíi tàwọn ẹkùn yẹn wọ́n máa ń ṣe tí wọ́n bá fẹ́ sọdún bíi tẹ́kù òmí lè fi sáàrin báyìí òmí lè yẹ kékeré tí ó fi kù báyìí. ṣùgbọ́n nǹkan táwọn èèyàn máa ń sọ ni pé pípa ìrùngbọ̀n òkèèrè ṣe pé dandan tó bá jẹ́wù. ọkàn ìjà pé mùdẹ́ sábà yẹn lọ́pọ̀lọpọ̀ máa ń wò pípé ìrùngbọ̀n bàbá àbákòsí dé ìrìnàlè kò fáfá ìrùngbọ̀n rẹ̀ funfun wọn ni kà á dín ọ̀dà bí ẹyẹ tí máa ń wáyé nígbà yẹn la ń sọ sáláwí ọ̀rọ̀ yẹn mọ̀ náà sábà làwọn yẹn fi wò pé ewu bá ti dé bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ pa kí yẹn lòun bá yàtọ̀ sí ìlà pẹ̀lú ọ̀rọ̀ sọ̀sọ̀ lọ́mọ àlùfẹ́lá ìgbẹ̀rọ yẹrù hádà wọ́n ti fẹ́ nínú ìgbà ẹ̀ ṣé ń di eléyìí ẹ̀ ti ìgbà sí ìlà ìgbà rí nu ọlọ́gbà ah, ìyẹn lè pa bí ọba pa ọ̀rọ̀ bó jẹ́ ṣùgbọ́n kọ́ má jẹ́ tó ti tọ́jú ilé yẹn jáde ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n wò pé ewu òun ni mọ̀nà sábà tá sọ̀tọ̀lá sọ̀rọ̀ yẹn lórí ewu ni à ń sọ̀tọ̀lá ń tó fi wí ọ̀rọ̀ yẹn nítọ́ yìí lẹ́yìn fi máa rí àwọn ṣàbábò nínú ọjọ́ láti ọ̀ṣọ́ ẹ̀gbẹ́ láyà kájú ràdẹ́sàrú nílẹ̀ ìyá ti rí àbí yẹ́sàrú nílẹ̀ àtìlẹ̀ ìyá ti ẹ sì rí i pé wáìtì kẹkẹ ọ̀sìn ìjáde lágbọ̀n rẹ̀ àbí inú rẹ̀ ó sì lè tẹ̀kì ní lóde ìwò kí ẹ̀ máa tẹ̀ ká ẹ̀mọ̀ ní ìpínlẹ̀ sáà ti máa lò ó láàrin. ṣé mo fẹ́ lómi ò ewu kẹkẹ ọ̀sẹ̀lẹ̀ ọ̀kẹ́lẹ̀ sọ pé òun fẹ́jú òun ó dúró kirikiri yóò sì lọ mú àrò dúdú dọ́lọ̀ rí pa abẹ́ mọ̀ pé máa ń ṣẹlẹ̀ òun fẹ́ kó dúdú kirikiri ẹlòmí kan àbẹ́ẹ̀ sì kẹ́sì ní àwọn ọ̀láìkì wọ́n lè fún ní gbẹ̀rìn dẹ́rẹ́sì ìyẹn ló ọ̀sán àti máa yẹ ọ̀lọ́. Tẹ̀rí wọn máa ń wé rà

sára kálukú ọ̀rọ̀ bó ṣe ọlọ́run kẹ̀kẹ́ kì í gẹ́gẹ́ la gbàdérò ọ̀rọ̀ bá yẹn náà a lè fi iṣẹ́ ọlọ́run ọba lè fi kúrò ọyọ yẹjọ yẹjọ ya òṣè fún ọmọ ọwọ́ ọwọ́ mi ọgbọ́dọ̀ yọ ọmọ náà. Àwọn tó ń lọ àwọn ọmọ obìnrin tí a bá wò ó kíkọ́ àwọn ìyàbọ̀ ọlé tí ó wù ní ẹni tí kìí fi obìnrin bá wù ní òjú bá ojú rẹ̀ tí ó wà ní ojú rẹ̀ kọ́ta tó ti ẹ̀jẹ̀ lọ. ẹ tóbìnrin bá hùrù mọ̀ yọ̀ fà á ni nítorí pé kìí sàdámú ẹnu mọ̀ wọ́n kẹsà déédéé rù ọkùnrin ní ọgbọ́dọ̀ fa ọkùnrin tó bá fa ọdẹni tó yàfa sólà ṣùgbọ́n ìhòòhò lóbìnrin àkásàrò wà lórí ẹ̀ ohun ẹ ń torí bóyá ń torí ayé àtọ́rí yẹn lọ́pàá wọ́n lè rí ayé àtàrí sọ̀tẹ́ láńsọ yìí pé wọ́n bá dín wọ̀nyí wọ́n ti gbà yìí pé wọ́n lè ti lọ dín báyìí wọ́n kó ohun tí kò ní ẹ̀ bóyá náà wọ́n fi ilé ẹja bá wọn wá wà rí ṣùgbọ́n obìnrin ká máa ṣeun làwọn mọ̀ ọ̀rọ̀ pápẹ́ ní orúkọ ó lọ́wọ́ sọ́dá mọ̀ nígbà wọn sọ pé lè lọ́wọ́ àdìrò rọ̀ ti pin èyí tó bá dín yẹn ọjà bí o èyí tó bá wọ sọ fún mo lè tó yẹ pé kò sí ọlọ́wọ́ àìlẹ́m سبحانك اللهم وبحمدك اشهد ان